àwọn àfáà nàìjíríà oversabi ti pọ̀jù àwọn mọ̀mọ́ kẹjú mọ̀mọ́dù lọ ó takò fúbọ́ọ̀lù lójú ara tiẹ̀ nu. ìtọ́wọ́ burú jù tọ́wọ́ kòrò náà rọ ni pé ibi wọ́n fàsìkò ráre dé wọ́n yìí fàsìkò lè fún un láwọn jẹ́ ń gbá bọ́ọ̀lù wọ́n á gba débi pẹ́ni tí ń wò náà gẹ́ wọ́n pè mágárì bí kò ní segin ni gbogbo ẹni bá kúndùn bọ́ọ̀lù tí ń bá wo bọ́ọ̀lù lọ́wọ́ tí ń bá pè wọn kò ní gbọ́ wọ́n fi àsìkò ráre títí títí títí wọ́n fi ráre kan àsìkò irun ẹ̀ sì kó millions ẹ lọ́ọ́ fi wo bọ́ọ̀lù ẹ fi millions ẹ lọ́ọ́ fi wo bọ́ọ̀lù ọlọ́run ló mọ èèyàn tó ti jáde ń lu ìtọ́ lọ kọ́tọ̀rù kí ló lọ́ọ́ ṣe mo lọ wo bọ́ọ̀lù bó ti lọ wo bọ́ọ̀lù yóò sanwó olólé ní o kì í sọ̀fẹ́ o àbọ̀fẹ́ ni wọ́n wò ó lẹ́yìn eléyìí yóò wà láti hòtẹ́ẹ̀lì jẹ yóò máa mu ẹlòmíì ọ̀wá dá dúró síbẹ̀ yóò tún wá kérò lẹ́yìn lọ. bí yóò bá wo fúbọ́ọ̀lù ṣé Islam rẹ̀ lórí kó mọ̀ wo fúbọ́ọ̀ fúbọ́ọ̀ tí wọ́n gbé lọ sí kàtà orí ó fẹ́ pẹ́ kàtà ó tún ní kọ̀tọ́rù. bí <laughs> bá di tó bá léètì ní kókó wákàtí mẹ́ta bóyá ní òrùlé wọ̀ mọ́ kọ́dà ẹlòmíì sunú nu stadium lẹ́yìn owó tó san yóò sùn bẹ̀ pé mo fẹ́ jù kọ́mítì ti máa rí oníbọ́ọ̀lù mi àti ti ń gbowó náà yàtọ̀ tọ̀ síra wọn ẹni ó súnmọ́ bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́ni tó jìnnà o ọwọ́ lọ jòkó síbẹ̀ wákàtí méjì wákàtí mẹ́ta wákàtí mẹ́rin kan tó bẹ̀rẹ̀ bọ́ọ̀lù só o lè dìde pé mo fẹ́ lọ kírun wọn àbí ọ̀dà dọ́wọ́ ti mú jòkó síbẹ̀ o ọmọ ọdún pé tí n bá dìde mi ò ní rí ilé wọ̀ mọ́ ẹ wò basikoso ẹ wò basikoso fún ibadala tọ́ba tọ́sí gbogbo èèyàn kò tọ́sí mùsùlùmí torí pé kí ló ń tòfin tọ́sí wa àwa mùsùlùmí ní àwíyá àti wa lọ́tọ̀ o kí ni túmọ̀ rẹ̀ a ní bá a ti gbọdọ̀ lọ́tọ̀ ta gbọdọ̀ sọ́wọ́n èèyàn ntọ́ bá burú wọn gbọdọ̀ ká má díẹ̀ ntọ́ bá dà wà lọ́yẹ ká máa gbájú ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat linnas. èmi lówó lọ́wọ́ yín jọ àwọn jọmọ ló ń múra èmi lówó lọ́wọ́ yín jọ àwọn jọmọ kọ́ mọ́sálásí ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ gbogbo olówó wa níbi tó bìlọ́ọ̀gì sí nínú tíìmù bọ́ọ̀lù gbogbo ọ̀rọ̀ níbi tó bìlọ́ọ̀gì sí nínú tíìmù bọ́ọ̀lù ó fi wá dé ní mọ́sálásí gbogbo àwọn tí wọ́n bẹ mọ́sálásí yẹn sọ̀kan náà níbi tí mo bọ́ọ̀lù ṣe mọ̀ pé túmọ̀ ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣètò bọ́ọ̀lù yàtọ̀ àwọn tí wọ́n ń gbà ṣé mùsùlùmí ni wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn wọn yanjú ṣe mọ̀ pé wàhálà lé ní fún ọ yẹn ṣé èèyàn máa ní wàhálà fún kèfèrí ni èèyàn máa ń gbà fún kèfèrí ni èyí tó wọ́n pinnu jù bẹ́ẹ̀ lọ nusratul kafirin ẹ̀ tó ní ọmọ ń gbọ́ pé kínní na kínní àwọn tí nara wọn yìí kèfèrí méjì ni o bọ́ jẹ́ mùsùlùmí náà sọ́wọ́ ti fún wọn jọ́ jẹ́ fi ń kọ́ mọ́sálásí. àwọn mọ́sálásí wọlé àwọn bàrà nù. gbogbo kala wọn abọ́fẹ́sì jẹ́ lẹ́sìn lọ òṣìṣẹ́ tá nàìjíríà rí nu ó ní sórí ṣeré fúnbọ̀ tó gbọ́dọ̀ sí kọ̀tọ́rù àwọn kò ìkẹ́kẹ́ ó fi tẹ̀jú ìdìpé kọ̀tọ́rù so ìtàn sọ́wọ́n gẹ́ ni kàtà World Cup yìí gangan ní Qatar fún rẹ̀ Islamic country ni tẹ́lẹ̀ pé Islamic country ní Qatar ẹ lọ wo open ceremony football yẹn open ceremony football yẹn iṣẹ́ táwọn òyìnbó mọ̀ jókiri àwọn ń lọ gbà wọn mọ́ wọ́n ń gbé wọ́n ń gbé tẹ̀sùbọ́ àwọn ń gbé kíníkì wọ́n ń kírun tí orí fíìdì ni ìrònú àwọn oníṣègùn sẹ́dímọ́nì tiwọn. ṣùgbọ́n Nàìjíríà àwọn afá Nàìjíríà yìí wọn ò fẹ́ kí Islam wọ ẹnìkankan sí rárá E, àfáà nàìjíríà wọ́n mọ islam ju àfáà saudi lọ àfẹlẹ gbogbo lecture tó give látàárọ̀ tẹ ẹgbọn ó fi takò fúbọ ni pé kò sí fúbọ ní islam tí fúbọ bá ṣáṣí ní islam fúbọ tẹ world cup tẹ gbọ́ sí kàtà kàtà lọ rọ́ǹsì ẹni ó níye million dollars million pounds tí kàtà tí kàtà ti rọ́ǹsì ẹ wọ́n lọ rọ́ǹsì ẹni àwọn tó bá kọ́ni fún abúlé wọ́n mọ̀ pé wọ́n wò kàtà rọ́ǹsì ẹni kí kàtà àwọn ìgbẹ́ni fẹ́ gbé wáyé ní ṣáálì okay football wà dáa football ò dáa football ò dáa ẹ mọye àwọn nǹkan tí wọ́n ti football ṣe tẹ́ bá rántí ní ní ní máàṣì tán gbátẹ̀ yìí first match tí tí Saudi Arabia gbá láwọn tó ní ìyẹn Islam ni o wọ́n declare holiday lórí pé wọ́n mú yín Argentina Argentina tó wá padà wá gba cup yẹn wọ́n declare holiday torí pé wọ́n mú yín yẹn wọ́n declare holiday fún gbogbo country wọ́n declare holiday wọ́n fi ayẹyẹ bọ́ọ̀lù wọ́n fi gba holiday lórí gbogbo kọ́ńtì wọn lórí gbogbo Saudi Arabia kọ́ ata wọ́n fi gbọ́dún wọn lórí níbi tí wọ́n níbi tí wọ́n tán sẹ́rí iṣẹ́ dé tí wọ́n fálù bọ́ọ̀dé tí wọ́n mọ ìwúlò bọ́ọ̀lù dé. ọtún kílímù sàn àfa Nàìjíríà ó ti wá nípa àfa Nàìjíríà yìí ni ó wá ka ogbó aburú tí bọ́ọ̀lù ó ṣe nínú Islam olókàlà tààrọ̀. wọ́n àwọn àfa Nàìjíríà wọ́n mọ̀ fi opinion ti wọn wọ́n fi mọ dájọ́ lé gbogbo ayé lórí ìṣòro tán ní nìyẹn tó bá ti wá rí yẹn kan tí àfa Nàìjíríà bá ti ń ṣe tó máa pẹ́ islam sí àbáwá saudi ṣe yóò jẹ́ pé irọ́ saudi ọmọ islam bọ̀dá àti yín muhammad bọ̀dá àti yín lànà bíi ní rasulullah àwọn ará saudi tẹ̀lé ṣì kankan pẹ̀lú rasulullah ara bọ̀dá àti yín ni fúbọ́ọ̀lù ò da fúbọ́ọ̀lù ò da sadio main player senegal mọ́sálásí tó tóbi jù nílùú wọn sadio main ló kọ́ owó fúbọ́ọ̀lù fi kọ́ fúbọ́ọ̀dà fúbọ́ọ̀dà fúbọ́ọ̀dà fúbọ́ọ̀dà fúbọ́ọ̀dà tí Qatar bá gba Islamic country Qatar tẹ́pọ̀ ló gba World Cup yẹn ẹ bílú ẹ mọye two twenty billion pounds kọ́ ni wọ́n fẹ́ gbà ní ẹ wo iye tí ó ṣe owó yìí ó ṣe nínú economic Qatar kó wá fa ojú owó yẹn yọkú nínú economic Qatar pípé ẹ fúbọ̀ òdà fúbọ̀ òdà fúbọ̀ òdà fúbọ̀ òdà mọ̀mọ́dù òwò fúbọ̀ tí òun ò bá ní entertain rẹ̀ ìyẹn ti ìyẹn ti dàmí pé gbogbo ayé òní ẹta tí ara wọn nígbà tí mọ̀mẹ́dò ti ẹta tí ara rẹ̀ ká ní mọ̀mọ́dò ògì ẹ̀gbá bọ́ọ̀lù ara tiẹ̀ mọ̀mẹ́dò ẹta tí ara rẹ̀ gbogbo ayé òní ẹta tí ara wọn. wo ọ̀rọ̀ Sadio Mane tí mo sọ lọ yẹn lọ muslim prayer ló náà owó fúbọ̀ ó fi kọ́mẹ́sì láti ó fi kó foundation jọ nílùú wọn wọ́n celebrate di Sadio Mane ni lórí owó fúbọ̀ òun wá kọ Kanu kálíbẹ̀rún ó ṣe mùsùlùmí omi tó fowó sí ọ̀ṣẹ̀ àwọn ilé tí àwọn aláìlera ọkàn charity foundation charity foundation oríṣiríṣi tán fún òwúrọ̀ sí ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ìgbéga tó bá fún gbọ́ tí o gbọ́ ayé ẹ dúró ṣe ṣe àwọn ẹ̀yin àfa nàìjíríà ṣé orí yín máa ń kú ni tó yìí ti ẹ̀mí tẹ̀yìn tí mo rí ti yín ká ti yín. lè win kí wọ́n declare holiday lè gbogbo nation wọn Arab lórí pé àtàwọn declare holiday. àwọn àfa nàìjíríà ẹ̀yin wọn mọ́ sọ ṣe ìsìláàmù ìsìláàmù ti yín mo ti mọ̀ mo ti gẹ́ ti yín ìsìláàmù olùsí yín olóyìn lọ́nu nàìjíríà ìsìláàmù ti yín ò fàyè gba entertainment rárá àfáàyè bá sọ̀rọ̀ kẹ́ ẹ mọ gbọ́rọ̀ ti jẹ́ ẹ mọ gbọ́rọ̀ tó sọ bí wọ́n ti bá ti bẹ́ẹ̀ sí ìsìláàmù nàìjíríà bí wọ́n kí ọkọ̀ lọ tòsí náà òsì lóye sí ìsìláàmù nàìjíríà bí wọ́n bá ti tòsí olóyè ìsìláàmù nàìjíríà ṣe tó bá ti tòsí olóyè ṣe òsì lóye sí ìsìláàmù nàìjíríà bí kò sọ pé yá ẹ ẹ iṣẹ́ mọ̀ ṣe iṣẹ́ tí ò ti fàyè gbarún ò gbúdọ̀ ṣe sẹ́yìn kó sọ ọdún tó sọ sọgbà ẹ̀mọ́ tí tó ìdí tí àfa ìsọ ó sọ ó ní táìmù tó máa ń gbá tó máa ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ téèyàn bá lọ wo bọ́ọ̀ tínú bá dé báyàn bẹ̀ èyàn nílẹ̀ láyè lọ kírun tínú bá dé báyàn bẹ̀ lẹ́yìn láyè lọ kírun dájúdájú ẹni tí kò bá ẹni tí ẹni tí ẹni tí bá ti ń ṣe tínú bá dé báyàn bẹ̀ téèyàn bá ti nílẹ̀ láyè lọ kírun kí téèyàn ráyè lọ kírun rí ìwé lílí ẹ lọ gbogbo sójà bá tó wà nàìjíríà sísẹ tísà ni ìrún òdìbọn díẹ̀ ló lọ kírun ṣé iṣẹ́ báǹkì ni ìrún òdìbọn díẹ̀ ló lọ kírun torí in tó ń claim ni pé torí pé tí ẹ máa wo bọ́ọ̀lù tínú bá ti dé báyẹn díẹ̀ èèyàn nífẹ̀ẹ́ lọ kírun ike torí ẹ bọ́ọ̀lù èsì nǹkan tó dáa àwọn àfọ̀pọ̀ tí mo lákàyàn kan yìí torí pé tó bá tó tínú bá ti dé bọ́ọ̀lù díẹ̀ tó bá lọ kírun bọ́ọ̀lù èsì nǹkan tó dáa tí ó yẹ sí ara rẹ ìmọ̀ ìṣẹ́ sí ara rẹ gan òun ṣe mẹkáníìkì lẹ́gbẹ̀ẹ́ títì ó wá ń tú mọ́tò wá tú mọ́tò wá wá ń tẹ mọ́tò ìró wá dé bọ́ndì ẹ̀ ẹni tó ẹni tó gbé mọ́tò fún ẹni travel ó wà lóko fẹ́ lọ kírun irú ju tó jẹ lọ ni irú ó lágbára ju tó fẹ́ jẹ lọ ni ayé tí ni pé tí mo fi program ni pé kí la wá sí láyé ayé tí ni pé ìrun lásán àti ayé lẹ́yìn ìrun kò sí kankan ó mo fi sọ pé ó dà pé òsì gan ló dùn sí ìsìláàmù yín òsì ni ẹ bá fẹ́ ṣe ìsìláàmù kó sì mú rí ẹ̀ dó kódà kó mọ̀ lo mọ́tò torí pé tó bá lo mọ́tò gan tí èrò bá bàdébà nu mọ́tò ó lè mọ wábi tí ó pàkì ẹ̀ sí kó sì mọ́ fẹ́ pàkì ẹ̀ sí ibi tó lè ti gbé ṣùgbọ́n tí ṣùgbọ́n tí wọ́n sì Islam tí ò lo mọ́tò bí inú bá ba lórí ẹsẹ̀ yóò kẹsà yíyà bí ìkànnì bí ìbà àdómi yóò bà àdómi yóò ṣe táyà mọ́ àlùwà lélẹ́yẹ pẹ̀ kò sí Islam tẹ̀yìn mú wa Islam kéèyàn fòsì ṣe ni Islam tẹ̀ mú wa bá Nàìjíríà òsì lògùn ṣe bẹ́ẹ̀ bá tó ọgbọ́n náà lòun kó bá wọn ẹlẹ́yà tí wọ́n òsì ti mú wọn lórí àwọn ẹlẹ́yà yẹn ti rí pé ah, ah, ó sì ẹgbẹ́ Islam Nàìjíríà òsì lẹ́yìn fi ń ṣe tó yẹ pé Islam ti Nàìjíríà òsì lẹ́yìn fi ń ṣe táwọn ilé àwọn lọ ń kó kálá wọn ní kálá àti kíníkan kálá àti gbẹ kálá àwọ kálá wa kó wọn pawó àwọn ilé àwọn náà fẹ́ wọ́n fẹ́ bọ́ sí civilized world Saudi kò ní Islam olóṣì tí Muhammadu gbé wá wọ́n sì tàgbà kò ní Islam olóṣì tí Muhammadu gbé wá Nàìjíríà fẹ́ kú bí Islam olóṣì sọ́sì láti ẹsẹ̀ sí ni àníbó bábà nu mọ́tò sẹ́ ó bá torí tẹ́lẹ̀ kẹ́ máa àwọn instance tí tí ò ní jẹ́ kó ráyè kí ni ó pọ̀ àáfà tó bá ti lu mọ́tò tí ló bá ti dé bọ́nu mọ́tò sóò kinu mọ́tò ni tó bá sọ pé ibi tó fẹ́ páàkì mọ́tò sí ah, wọ́n lè jí gbé ń bẹ̀ òwúlẹ̀ ní kinu náà ìsìláàmù rẹ̀ fẹ́ kó lọ mọ́tò nu tó bá ti ríṣẹ́ sí ibi táyé pé oníráyè kì á sírì òní kí ṣubú yìí táyé pé ìsáyà tí wọ́n gbìyànjú lọ́mọ kí ó gbúdọ̀ ṣiṣẹ́ ń islam ìsìláàmù fẹ́ kó lówó nu ìsìláàmù ah, yìí ó sì dùn lógan ìsìláàmù <laughs> tẹ̀yà fáyì ń pìṣì báyìí ó sì dùn lógan asáàrí pé àwọn kìrìsìtẹ́nì wọn lówó láwọn ń ṣe dáadáa ẹ̀yìn sáà ń tòṣì sí ń wẹ́ pẹ̀ ní rúbù kankan ju pé ìrònú òórùn ń tẹ́ ṣe tẹ́ láti satisfy ìrònú ìrònú ìrònú ilé àjẹtẹ ti ránkì náà kí láàkì ní láyọ ní yín olórí ibu yín láti bọ́ láì tún bàrà yín jà ní. ẹ mọ̀ sọ pé ọ̀kan lọ́mọ ó mú àdé ọmọ húsá ó ń gbé sépè ó láwọn jọ fagbó ní ẹgbẹ́ kọ́dà kan ni kábílà ṣáìdì títù àwọn náà fọ gbé àwọn sépè yípo òun ti bá sùn rí òun sì kí nìkan rí kí ni gbogbo láyọ ní yín kí ni gbogbo ìjà tẹ́ máa ń jà ṣé islam tẹ́ ẹ máa ń pe ló sáwọn èèyàn náà ni islam kọ islam dọjà ni ṣé islam tẹ́ ẹ máa ń pe ló fáwọn èèyàn ni òsì mo mo mo mo padà yára sí pé àwọn saudi ti rí gbé islam yìí òsì ni muhammadu filẹ pé ká máa fi practice yẹ àwọn àwọn àwọn afẹ́ modify ẹ wọ́n fẹ́ àdìmọ́ pé ah, ẹjẹ ajọ sì kó ń bẹ ṣùgbọ́n òsì yẹn àwọn ẹ̀yin nàìjíríà fẹ́ yọ kù torí mi mọ tí ní ìmọ̀ ìtò ìtì Islam sílẹ̀ tí bàbá ìsìlẹ̀ kàákàkà àfà àfọ ọ̀pọ̀lọpọ̀ kùkù tó fi lè kàákà pé Islam ègé sí fúbọ̀ nígbà tó di pé tá a ti ń gbá bọ́ọ̀lù tí inú bá dé bọ̀ ò ní dìde tí ò bá láìkì fún ọ sí ò sọ pé ò láìkì fúbọ̀ opinion ti ilé ẹ̀mọ́ ti wá sí gbogbo èèyàn àbí tó táwọn ọmọ kan bá ti ń gbá bọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́ wọn bára wọn jà sí Saudi Arabia láìkì fúbọ̀ Iraq muslim country Iran muslim country Egypt muslim country wọ́n dúró muslim country tó wà tó bá pọ̀ wọ̀ tó participate definitely tẹ́ pẹ̀lú àwọn àfa àwèrè yìí ni wọ́n fi ṣe commissioner of sports television commissioner of sports apá àwọn ló jẹ́ president Nàìjíríà mo yọ football kó nínú tá a mọ etí Nàìjíríà ò mọ̀ ṣe kódà àwọn tí wọ́n lè yọ gbogbo sport gan tẹ ọya tẹ ọya ṣé lawn tennis ló fẹ́ àyè gbàrún àti òrèdò lawn tennis ṣe kíní ṣé taekwondo sport ṣé boxing ló fẹ́ àyè gbàrún sport wo ráfà lọ́wọ́ fàyè gbàrún àwọn Islam ò lò sí Islam alásọ pípọ́n tó yẹ lẹ fi tàwọn ìyàwó ewé yín bọ́lé lẹ fi ráǹgì kiri lẹ fi ráǹgì kiri ṣé islam lẹ́sìn tá a pé bí àwọn àfa nàìjíríà ṣe ń ròyìn islam yẹn ní islam yẹn ṣe rí ni gbogbo náà yín ṣe islam wọn ò pọ̀ ju anything lọ islam fàyè gba kankan nǹkan kan tí islam ní ni irun hmm, súnà ní gbogbo súnà tí muhammadu wa kó jọ èwo súnà olówó ń bẹ súnà olùsìn gbogbo ẹ súnà tí ó sẹ́yìn tó sẹ́yìn dandan nílẹ̀ gbogbo ẹ kò sí súnà yẹn kan sọ súnà Muhammadu tó tó dà tó ti tá a pẹ́ pé àsìmọ́ súnà yìí súnà olówó ni súnà kí èèyàn fẹ́ yàwó mẹ́rin mọ́mọ́ èké súnà ìdílẹ́yàwó fífẹ́ púpọ̀ gan-an Muhammadu fẹ́ ju mẹ́rin lọ <laughs> súnà oníyàwó púpọ̀ Muhammadu fẹ́ ju mẹ́rin lọ Muhammadu fẹ́ mọ́kànlá súnà àwọn tún ni súnà àwọn tún ni lẹ́lẹ́ kẹ̀lẹ́ pé èèyàn lè ṣe tí ó bá yé dùn lẹ́yìn súnà tòmítí mọ́ sọ mùsùlùmí di dolósì súnà kan tó wà nìyẹn tó lè sọ mùsùlùmí lọ́sì